ọ̀rọ̀ ọlọ́run pé ó sì pé ó tún pé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni nígbà tí ọlọ́run sọ wípé kí ìgbéyàwó kí ó jẹ́ mímọ́ kí àkètè kó sì já ìlérí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń sápamọ́ sí abẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti ṣe aburú àti láti ṣe ibi sí àwọn tí wọ́n dúró ti ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ìwọ tó bá mọ̀ pé obìnrin ni ọ́ tó o sì mọ̀ wípé gbogbo ìrìn àjò ayérayé yìí ló ti rìn kó o tó gbàgbọ́ fún ẹni tó bá fẹ́ ní warranty a mọ̀ wípé bed is undefiled ó ní ìlànà ọlọ́run ṣùgbọ́n àwọn tí a fún ní òfin yẹn ǹjẹ́ wọ́n ń pa á mọ́ àwa tá a mọ̀ wípé a fẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ a gbúdọ̀ ní warranty no premarital sex but there must be warranty gbogbo àwọn electronic appliances tá à ń lò nínú ilé wa warranty máa ń wà débi wípé tí n bá gbé délé tí ò bá rí bẹ́ẹ̀ ṣe lórí mo lè dá padà bẹ́ẹ̀ náà ni àwọn object tá à ń lò nínú ilé tó ṣe wípé gan bọ́ bá sú ọ gan o lè lọ rèé bùn yàn gan tí warranty bá wà lórí ẹ̀ mélòó mélòó wá léèyàn tó ṣe wípé ẹ̀ẹ́jọ́ mọ́ gbé títí ọjọ́ ayérayé àìnípẹ̀kun tí ó wà ní sí warranty obìnrin míì ti ni gbogbo ìrìn àjò ayé ó ti dónú ó ti dóta ó ti dówájú ó ti dó ẹ̀yìn ẹlòmíì òbo ẹ ti fẹ̀ tó jẹ́ pé kò lè gírípù okó mọ́ ọkùnrin míì náà wà tó ṣe wípé ó ti ní erectile dysfunction ó ti ní pyronite disease ó ti ní all kinds of things ìmíì tí ẹ̀wà impotent ni tó kọ́ ẹ̀ òṣìṣẹ́ mọ́ tí ò lè ṣe àwa mú àǹtí aláǹtí kan àwa afẹ́ kò sì ní jẹ́wọ́ ìwọ obìnrin náà tó bá mọ̀ wípé òbò ẹ ti fẹ̀ òbò ẹ ò lè greek okó mọ́ tètè ṣàlàyé bírin àjọ ẹ ṣe rí tètè jẹ́wọ́ tó o bá mọ̀ pé ọ́ rì ọ́ ọ́ rì ọ́ o ní ti ń ṣe ọ́ rè gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n pé kó wá hide sábẹ́ umbrella wípé kò ẹ̀yẹ̀ ànídóra wa ká tó má rì tó o wá lọ purọ́ tó fẹni ẹlẹ́ni sínú bondage ọ̀tanra rẹ ni ọlọ́run tó ní ká mọ̀ dóra wa ká tó má rì ó mọ̀ nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ nítorí pé number one ẹ̀ṣẹ̀ ni bíbélì ní àwọn alágbèrè àti àwọn panṣágà ọlọ́run ó ṣèdájọ́ wọn panṣágà ọlọ́run ò fẹ́ ká involve nínú rẹ̀ kó tó di wípé á délé ìdí nìyẹn tí ọlọ́run fi sọ ó nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ morality is a sin unto your own body tẹ́ḿpìlì ọlọ́run ò ní ara wa jẹ́ ọlọ́run ò dẹ̀ fẹ́ ká dìfáìlì tẹ́ḿpìlì wa tẹ́ḿpìlì rẹ̀ tóun fúnra rẹ̀ ń gbé àmọ́ ní reason tí ọlọ́run fi sọ ọ̀rọ̀ ọlọ́run yẹn agbé kalẹ̀ fún àwọn tí wọ́n ti gbàgbọ́ ni kì í ṣe fún àwọn tí wọ́n fẹ́ dúró sínú ẹ̀ láti máa fi purọ́ ìwọ ní ìsìn tó mọ̀ wípé ọkùnrin ní ọ̀tọ̀ mọ̀ wípé oko kárọ̀tì ló ní tó mọ̀ pókó ẹ̀gàn òṣìṣẹ́ tó wá níwọ̀ lóko kùkúmbà tó wá débẹ̀ tán tó kó ẹ̀wọ̀ wá ṣiṣẹ́ tó wá fàǹtí aláǹtí sínú bọ́ndéèjì ó yẹ kí warranty máa wà no primarital sex but there should warranty gbogbo wa la mọ̀ àní dóra wa ká tó má rí àgbọ̀dọ̀ dóra wa ká tó má rí torí nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ nìyẹn bẹ́ẹ̀ warranty gbúdọ̀ wà pé ìtọ́ lọ jẹ́ ìtọ́ ọba jẹ mo lè dá padà fàkátì fàkátì torí wípé àwọn èèyàn tí wọ́n hide sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti ṣe aburú wọ́n ti fẹ́ mọ mú ọ̀rọ̀ ọlọ́run lékè wọ́n ti fẹ́ mọ mú kí àwọn èèyàn mọ mú ọlọ́run lékè débi wípé àwọn tí wọ́n wá ń pa ọ̀rọ̀ yẹn mọ́ gan wọ́n ti wá dàbí pé àwọn ni wọn mọ nǹkan tí wọ́n ń ṣe àwọn tí wọ́n wá ń ṣe lòdì sí ọ̀rọ̀ ọlọ́run yẹn àwọn ló wá fẹ́ dàbí wípé bóyá ń tán ṣe dà àwọn náà dẹ̀ ṣe wrong thing àwọn náà ṣe lòdì sí ìfẹ́ ọlọ́run torí nǹkan tí ọlọ́run sọ ó ní pé kí ìgbéyàwó kí ó jẹ́ mímọ́ kí àkètè kó sì já ilé rí èmi ò sọ ọ̀rọ̀ márèjì o ọ̀rọ̀ sex ni mò ń sọ i'm talking about sex i'm not talking about marriage mo sì sọ nínú fídíò mi torí pé sex máa ń ṣẹlẹ̀ láàrin àti àti gbéyàwó ni ló ṣe dàbí pé bóyá ọ̀rọ̀ àti àti gbéyàwó ni mò ń sọ mi ò sọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ sex ò ní mò ń sọ torí sex education ò ní mò ń kà ṣùgbọ́n pé ìwọ tó ti mọ̀ wípé gbogbo walls òbò ẹ gbogbo àwọn labio àwọn labio manora labio majora gbogbo àwọn walls yẹn àwọn component yẹn ti slack lórí pé wọn lè grip oko wọn lè hold oko mọ́ tó o dẹ̀ mọ̀ ìmíì gan ti bímọ tó ti bí oríṣiríṣi ọmọ tí ò sì ní sọ tí ò ní jẹ́wọ́ tó sì mọ̀ wípé òbó ẹ ti fẹ̀ kò lè grip oko mọ́ tó wàá jẹ́wọ́ tó wàá panẹ́bí ti ara ẹ tó lọ fàdà gbé ètò rọ̀ sílé ìbúrọ̀ kan tó nígbà náà eh, bed is undefined tó jẹ́wọ́ ọlọ́run ò sọ pé bed undefined fún wa láti máa pa irọ́ láti lọ hide sábẹ́ umbrella rẹ̀ ìwọ ọkùnrin náà tó mọ̀ pé o ní hole in the scrotum o ní pyronide disease o ní ẹyin ẹyin èwo náà mọ̀ ní káàkiri tó o ti mọ̀ pé impotent ni ẹ o lè ṣe o lè ṣe okó ẹ ò lè mọ okó ẹ ò ṣiṣẹ́ mọ́ tó o wá lọ hide sunday abed sunday fowl welcome ma tó o wá lọ tan ẹni ẹlẹ́ni jẹ ara ẹ̀ ló ń ṣe warranty gbúdọ̀ wà pé tí ò bá rí bí mo ṣe bó o ṣe ló rí èèyàn lè dá padà bẹ́ẹ̀ ni torí ní ìsìn gan ọ̀pọ̀lọpọ̀ àwọn míì gan tí wọ́n jẹ́ kristẹni tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n gbàgbọ́ gan hàn wá fẹ́ pa òfin ọlọ́run mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì gan tí obìnrin míì bá sọ wípé òun gbàgbọ́ òun ò ní ṣe premarital sex àwọn gan ò ní dúró de obìnrin yẹn torí èyí tí wọ́n dúró de ìbítọ́rẹ̀ wọn kan dúró de nígbà tí wọ́n padà gbé délé ntó ló ń jẹ́ kọ́ ló jẹ́ so gbogbo wọn ti wá fẹ́ mọ change mind wọn wọ́n ti fẹ́ bẹ́jú níbẹ̀jú pé àwọn ò ní dúró kì í ṣe pé wọ́n lè dúró kì í ṣe pé kò sí self control tán fi lè dúró wọ́n lè dúró ṣùgbọ́n nítorí wípé àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n dúró bẹ́ẹ̀ irọ́ ni wọ́n bá ń bẹ̀ tó ìní ó fi di wípé àwọn náà wò pé àwọn ò ní dúró mọ́ so tó o bá ti mọ̀ wípé o ti rìnrìn àjò kọjá o ti ré kọjá ewé tètè jẹ́wọ́ ìwọ ọkùnrin náà tó wá mọ̀ pókó ẹ̀ òṣìṣẹ́ ò lè ṣe tètè jọ ẹni tí ò bá fi ọ yóò fi ọ pẹ̀lú okó ẹ̀ tí òṣìṣẹ́ ìtí ò bá sì ní fi ọ yóò fi ọ lẹ̀ yóò mọ̀ lọ lálàáfíà ṣùgbọ́n wípé kó wá hide sábẹ́ ọ̀mbrẹ́là wípé ọ̀rọ̀ ọlọ́run sọ pé àgbùdọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ bẹ́ẹ̀ kì í ṣe pé nítorí ká lè mọ fi purọ́ nítorí ká lè dúró ká lè ká lè ká lè ṣe ìfẹ́ ọlọ́run ká lè má bàa fall victim of evil ìní ọlọ́run fi ní wípé ká para wa mọ́ ká tó gbéyàwó kì í ṣe wípé ká lè mọ purọ́ nínú rẹ̀ so gbogbo òrìn àjò tó o bá ti mọ̀ pé òrìn tó mọ̀ pé òbò ẹ ti fẹ̀ òbò ẹ ò lè gíríkì okó mọ́ okó ẹ ò ṣiṣẹ́ mọ́ okó ẹ ti kú o ti ní rental dysfunction o ti ní o ti ní pyronide disease o ti ní gbogbo impotent tiẹ̀ ní ọ̀gán ò lè ṣe tètè jẹ́wọ́ tètè sọ kì í ṣe pé wà fáǹtì aláǹtí kan sínú bọ́ndéèjì yóò wà dàbí wípé ńgbà náà ẹni ẹlẹ́ni ò mọ̀ nǹkan tó ń ṣe nígbà tó dúró fún Ọlọ́run ìwọ náà tó bá sì mọ̀ pé obìnrin ní ẹ tó mọ̀ pé ó ti rìnrìn àrè ó ti bímọ gbogbo ọmọ ló ti bí òbó ẹ ti fẹ̀ o ò lè o ò wá òkè mọ̀ tètè sọ ìsèpọ̀ wàá fi bùrọ̀ kan sínú sínú ìgbèkùn ó wàá fi bùrọ̀ kan sínú ìgbèkùn ó wà nígbà náà ọmọ ọmọ wa ọmọ wa sọ àwáwí kò sáàyè gbogbo yẹn kò sí àyè gbogbo yẹn tó o bá ti mọ̀ tètè tètè tètè jẹ́wọ́ lálàáfíà torí nísìn ẹ ẹ mọ́ sọ eléyìí ẹ mọ́ soko ẹ mọ́ pòbò ẹ mọ́ pégbá ẹ mọ́ pàwo ẹ mọ́ pé ẹ mọ́ pé ẹ mọ́ pé iná lẹ fi dàǹbarú gbogbo ẹ̀ iná lẹ fi dàǹbarú sẹ́ni tó fẹ́ ọkọ tọkọ tó kọ ọkọ yẹn òṣìṣẹ́ tọkọ dẹ̀ mọ̀ pò kó òun òṣìṣẹ́ tẹni ẹlẹ́ni tí ò tí ò tí ò dókórí tó fi fẹ́ ọkọ yẹn tó wá lọ ọ̀tá tó wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ń ṣe panṣágà kí wá láǹfààní kí láǹfààní mo béèrè wò ìkànnà ló lọ rìtán ìyàwó ẹ̀ yẹn ó fẹ́ ìyàwó lọ rìtán ẹ̀ pé òbó ẹ̀ ti fẹ̀ òbó ẹ̀ ò lè greek oko tó mọ́ ó lọ rìtán ẹ̀ gba àwọn ọ̀rẹ́ rẹ̀ ó wọ́n mọ́ ń fi ṣe yẹ̀yẹ́ wípé hàn ṣe bá ti sọ fún ọ tó bá jẹ́ wípé ẹni ẹlẹ́ni lọ rèé dẹ́ṣẹ̀ ní nísìn kó tó di pé ó fẹ́ yóò ti gbé jùlẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ ń sọ wípé hàn ìwọ lọ lọ waste owó tó lọ náwó lórí òfo tó bá yẹ pé ẹ ti ṣe normal ní nísìn ọ ti mọ̀ láti ilẹ̀ ọ̀wulẹ̀ nílọ rèé má rí rẹ̀ ìtàn dẹ̀ ń pè ní normal yẹn abnormal ni òun gangan ni abnormal bí àwọn tí wọ́n ṣe abnormal thing yẹn ló wá fẹ́ dàbí wípé eh, pé eh, wọ́n ṣe right thing wrong thing náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí wípé àwa tí ọlọ́run fún ní òfin àwa tí ọlọ́run torí wa gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ gan àwọn tí wọ́n pretend tí wọ́n gbàgbọ́ wọ́n ti ń fi ọ̀rọ̀ yẹn bojú ṣe aburú ni ló ṣe dàbí wípé ọ̀rọ̀ ń gan bí ìgbà pé ìsọ ọlọ́run ló wí bẹ́ẹ̀ ọlọ́run ló sì wí bẹ́ẹ̀ tó o bá ti mọ̀ wípé ọ̀rì ọ̀ tètè jẹ́wọ́ tó o bá jẹ́wọ́ warranty gbúdọ̀ wà ọ sì fi warranty akọọlẹ̀ ìwọ náà ń tọ́ ọjẹ́ rè akọọlẹ̀ tá a bá débẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ máa lè dá padà ẹ má mú ọ̀rọ̀ ọlọ́run lékè fàkátì